nínú nínú nínú nínú means aboard nínú means aboard mo wà nínú ọkọ̀ ojú omi. Mo wà nínú ọkọ̀ ojú-omi